بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ fíkìw ẹ́písòdù kọkànlá ní alẹ́ òní tí í ṣe alẹ́ àlàrúbá déètì òní ni twenty one oṣù sọfàr oṣù kejì ọdún fourteen forty three ní àná ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dé ní àná ibi tá a bá dé òun náà ni òun náà ni fossilum fish uh, no fossilum fili awukọt fossilum fili awukọt àlàyé nípa àwọn àkókò ìrùn. àlàyé nípa àwọn àkókò ìrun foslon filẹ̀ àwòkọ́ọ̀t ní àná aka alwaktu alimuktar lizuhur min zawali shams ìlà àkèrè liqama àsìkò ẹ̀ṣà àsìkò ẹ̀ṣà the best time fún òrùn lóhùrì ó ti bẹ̀rẹ̀ látìgbà tí òrùn bá ti yẹ̀ ní àtàrí títí òjì yóò fi ga tó ìdúró òjì yóò fi ga tó ìnàró yálà ìdúró ẹni tó dúró sínú oòrùn yálà ọ́bjẹ́tì tá a nàró sínú oòrùn mo sì ṣe àlàyé fún wa wípé bá ṣe dá ìgbà tí òòrùn bá yẹ̀ látàrí mà mo tún ṣe àlàyé nípa òòjì tí ó lè wà ńlẹ̀ lásìkò tí òòrùn bá kan àtàrí àti nígbà tí òòjì kankan ò ní sí nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó dúró sínú òòrùn gbogbo ẹni tí kò bá tí ì gbọ́ àlàyé yẹn kó lọ gbọ́ ní ọ̀dọ̀ ara rẹ̀ kó lọ gbọ́ lórí episode ten mi ò ní mẹ́nu yẹn afẹ́tẹ̀ iwájú ni walimuktar lilẹ̀ asiri àsìkò ẹ̀ṣà fún ìrun Asri, mina lè kọ́ mà ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tí òjì tó bá dọ́gba sí ìdúró ìgbà tí òjì tó dọ́gba sí ìdúró ìlàlẹ̀ ìsirọ́ọ̀rù títí oòrùn ó fi di tamọ́ oko wàlẹ̀ mokhtar lílẹ̀ asr àsìkò ẹ̀ṣà fún ìrun asri ó bẹ̀rẹ̀ mínàlì kọ́ọ́mà láti ìgbà tí òjì ti dọ́gba sí ìdúró ìlàlẹ̀ isfar títí dìgbà tí oòrùn ó fi di yẹ́lò tí ó fi di yẹ́lò kí ni àlàyé tí wọ́n sọ yìí. ẹ má gbàgbé pé ẹ má gbàgbé wípé òjì tó dọ́gba sí ìdúró oríṣi méjì ni òjì tó dọ́gba sí ìdúró yálà ìdúró wa yálà ìdúró ọ́bjẹ́kìtì oríṣi méjì ni oríṣi àkọ́kọ́ òun ò la wàhálà lọ àsìkò tí òòrùn bá kàtàrí nílùú wa tí ó ti sí òjì ní àyíká onídùúró definitely òjì máa ṣe déédéé onídùúró ẹni tó dúró ní ọjọ́ náà nígbà tí ìdúró wa tó bá dọ́gba sí òjì wa. tí òdì wa tó dọ́gba sí ìdúró wa àwọn àsìkò kan wà tó jẹ́ pé nígbà tí òòrùn bá kan àtàrí kí òjì tó bọ́ sí east side eastward kó tó bọ́ sí ward. ní àsìkò tí òrùn wà ní àtàrí ohun tó dúró sínú oòrùn yálà object yálà ènìyàn kò ní í sí òjì nílẹ̀ ní àyíká rẹ̀ ní iwájú ní ẹ̀yìn ní ẹ̀gbẹ́ ní ẹ̀gbẹ́ ọ̀tún ní ẹ̀gbẹ́ òsì ní tí ò ní í sí òjì ńlẹ̀. ní kété tí òrùn bá yẹ̀ látàrí òjì táàrí ńlẹ̀ mọ́ yẹn á bọ́ sí east ward east ward agbègbè east. irú àsìkò tí òjì ò bá sí ní àyíká ẹni tó dúró tàbí igi tí a nàró sílẹ̀ gbansasa nírú àsìkò náà ákírù ọmọ wa yóò máa jẹ́ ìgbà tí òjì yẹn tó dọ́gba sí ìdúró wa. ìṣẹ̀lẹ̀ yìí kò common ní nàìjíríà àmọ́ common nílẹ̀ Saudi Arabia bóyá nílẹ̀ Saudi Arabia fi ń rí òòjì nílẹ̀ lásìkò tó ń bá kàtàrí kó lé ọdún tí wọ́n bá rí bóyá ẹ̀ẹ̀kan nínú ọjọ́ kan so kò fẹ́ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ yẹn nílùú tiwọn. àmọ́ lórílẹ̀‐èdè tiwa ń bí báyìí a máa ń rí àsìkò tá a máa ń rí kí òjì tán nílẹ̀ lọ́dọ̀ tiwa a máa ń rí lẹ́ẹ̀mejì nínú ọdún a máa ń rí ní àárín oṣù mẹ́fà mẹ́fà tí àpapọ̀ ọjọ́ rẹ̀ kì í tó oṣù kan tó túmọ̀ sí pé ìdàkejì la máa ń rí ní Nàìjíríà tó gbajúmọ̀ jùlọ kí sì ni ìdàkejì ìdàkejì ni wípé ní àsìkò tí oòrùn bá kàtàrí òòjì ọ́bjẹ́tì yóò sì wà nílẹ̀. ní àsìkò tí òòrùn bá kàtàrí òòjì update yóò wà ńlẹ̀ ṣe wá rí òòjì tó wà ńlẹ̀ yẹn lásìkò tó òòrùn lásìkò tí òòrùn kàtàrí yẹn kì í sara òòjì tá a fẹ́ lò fún òòjì tó dọ́gba sí object residual shadow nìyẹn ọwọ́ a máa ń gùn a máa kúrú. ó gùn a sì máa kúrú nígbà míì yóò gùn nígbà míì yóò kúrú a ní láti mọ òdiwọ̀n rẹ̀ bí àpẹẹrẹ ká ní ẹnìkan ga ní bàṣà ga níga bàtà ẹsẹ̀ márùn-ún ní àsìkò tí òrùn bá kàtàrí àwárí òjì ẹlẹ́mọ̀ definitely àsìkò tí lórí parí tí àsìrì ó bẹ̀rẹ̀ lọ́jọ́ náà yóò jẹ́ àsìkò tí òjì wa tó bá ṣe déédéé ìdúró wa. ok ìyàtọ̀ tíntín ní báyìí ṣẹ́rí lásìkò tí òjì bá tán lẹ̀ yẹn yíyẹ̀ tó bá yẹ̀ látàrí tíntín ní báyìí ló fi yẹ̀ tíntín ní bíi tí ò ní tó èékánná kò ní tó èékánná kò ní tó èékánná tí ó fi ṣiṣẹ́ lulẹ̀ sẹ́gbẹ̀ẹ́ east sí eastward so definitely tó òjì bá ti dọ́gba núrì parí tíntín nìyẹn last week wọlé so it is more or less ìparí lúrì níbẹ̀rẹ̀ asri. ṣùgbọ́n ní orílẹ̀-èdè tó ga sí wípé èyí tí wọ́n ń rí pọ̀ jù lọ ó ní pé lásìkò tóòrùn bá kan àtàrí òjì á sì ṣẹ́kù nílẹ̀ káwá sọ pé èèyàn ga ní ìga bàtà ẹsẹ̀ márùn-ún àtààbọ̀ lásìkò kan ògì tó wà ńlẹ̀ ó lè jẹ́ bàtà ẹsẹ̀ kan lásìkò míì ó lè jẹ́ bàtà ẹsẹ̀ méjì àsìkò tó jẹ́ bàtà ẹsẹ̀ kan yẹn àárò bàtà ẹsẹ̀ kan yẹn mọ́ gíga ẹni tó dó sínú ọ̀rùn tó ń sì ga níga bàtà márùn-ún àtààbọ̀ àga sí wípé lọ́jọ́ náà lúrì ó parí nígbà tá a bá rí òjì bàtà mẹ́fà àtààbọ̀. bí ó bá já sí pé bàtà méjì ẹsẹ̀ bàtà méjì ni òjì fi sẹ́kù ńlẹ̀ nígbà tó rùn kàtàrí tẹ́ni tó dúró sì ga níga ẹsẹ̀ bàtà márùn-ún àtàbọ̀ àárò ẹsẹ̀ méjì yẹn mọ́ ẹsẹ̀ márùn-ún àtàbọ̀ yóò di ẹsẹ̀ méjì àtàbọ̀ ìgbà tó òjì wá bá tó gùn wọ ẹsẹ̀ méjì àtàbọ̀ lọ́jọ́ náà ni lúrì tó parí ni asri tó bẹ̀rẹ̀ àwọn èèyàn máa ń ṣe mistake kan lórí ákérù lè kọ́ ọmọ pé òjì ọba àwà ńlẹ̀ lásìkò tó rùn kátàrí òjì ọba àmọ́ sí ńlẹ̀ wọ́n ní sáré ibi sásọ ni wípé lórí ìparí nígbà tí òjì bá ṣe déédéé object a sì sì bẹ̀rẹ̀ lásìkò náà wọ́n ní sáré ibi sọnù wọ́n ní sẹ́wárí bàtà kan lókùn lẹ́ni bàtà méjì ẹsẹ̀ bàtà méjì lógún lẹ́ni wọ́n ní ìyàn kan àwọn táwọn ah ẹsẹ̀ bàbá ńlá mistake ẹsẹ̀ bàbá ńlá mistake kò yẹ yín wípé ní orílẹ̀-èdè míì ní orílẹ̀-èdè míì lágbàáyé lásìkò tóòrùn bá kan àtàrí díẹ̀ báyìí ni òjì yóò fi dín sí kọ́mà ẹ tí ìrírú ẹ̀ rí ẹ lọ ka àlèmógúnní tíra ibùnú kò dáama ó tọ́ra àǹdí ayé lórí wíwọn àsìkò òun lúrí àti asri ó wá rí i pé àwọn orílẹ̀-èdè kan ń bẹ tó dá sí wípé lásìkò bá kàtàrí òdì wọn tí ó wà nílẹ̀ ohun tí ó fi dín ohun tó máa fi dín sí ohun tó dúró sínú oòrùn kò lè tó ìlàjì ìlàjì ikọ́ ọmọ yẹn kò lè tó ìlàjì ikọ́ ọmọ yẹn ẹ mọ̀ pé orílẹ̀-èdè kọ̀ọ̀kan bá a ṣe distance àti bá a ṣe close sí equator ló ń dìtàmì rẹ̀ òkè ká wá sọ pé lórílẹ̀‐èdè kan nígbà tó òòrùn kan àtàrí ẹni tó dúró sínú òòrùn ó ga níga bàtà ẹsẹ̀ márùn-ún àtààbọ̀ òkè òòjì tó wà nílẹ̀ wá jẹ́ mẹ́rin àtààbọ̀ ó kù bàtà ẹsẹ̀ kan nu ẹsẹ̀ bàtà kan ṣé láàrin ẹsẹ̀ bàtà kan láṣìírí wà wọlé. ẹ má jẹ́ wọn kó bá yín ọ̀rọ̀ táwọn wùlà máa sọ bọ́ ọba ní kò sí nọ́sù àdìsí tó sọ ọ́ kọ́kọ́ lọ mọ̀ wípé mọ̀dínà nànẹ́bì ti kírun kó lè ọdún ní mọ̀dínà òjì máa tán lẹ̀ ní àsìkò tí oòrùn bá kàtàrí ni òkè nígbà tó òjì bá sì ti tán lẹ̀ díàfọ́ òjì tó bá padà wá tó bá ti wá ga tó ọ́bjẹ́kìtì lúrù ti parí nìyẹn asùn ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lórílẹ̀‐èdè tá a bá ti ní àṣẹ́kù òjì àṣẹ́kù residual shadow tá a bá ti rí i a gbọ́dọ̀ make provision fún lọ́tọ̀ kì í sara òjì asùn nìyẹn originally nítorí wípé ibi tí zawalu ti ṣẹlẹ̀ òjì wa tọ́bọ́ sí ìsì ibi tó ti ṣẹlẹ̀ yẹn ibẹ̀ láàfi gígùn táàtì bẹ̀rẹ̀ sí ní máa ka mẹ́ṣọ́mẹ́ǹtì dèdè ọ́bjẹ́tì ló fi já sí wípé residual shadow yẹn originally kì í ṣe ara òjì ọ́bjẹ́tì. tó ọba ní òsì náà sọ àdìsí lórí rẹ̀ táwọn àfáà sì mú àdìsí tó mú wáyé wá tí wọ́n dẹ̀ ń sọ pé ohun tó túmọ̀ sí èyí bá ṣe lóore èyí lórílẹ̀‐èdè tó jí bá ti ń wà ńlẹ̀ lásìkò tó rùn bá kàtàrí ọ̀wá sọ pé kò sádìsí lórí rẹ̀ ọ̀ǹtàn ara rẹ̀ jẹ ni o ọ̀ǹtàn ara rẹ̀ jẹ ni àwọn àwùlámà àwọn ni wọ́n sọ fún wa àwọn àwùlámà àwọn náà ni wọ́n sọ fún wa báwo láàṣẹ lo hadíìsì wọ́n ti wá sọ báàṣẹ lò wípé ibi tí òjì bá ti ṣẹ́kù ńlẹ̀ ní lúhúrì òjì yẹn kì í sára òjì ọ́bjẹ́kìtì òjì ọ́bjẹ́kìtì dádúró lọ́tọ̀ òjì tó wà ńlẹ̀ lásìkò lásìkò tí òòrùn kàtàrí òdì yẹn kì í sára òdì ọ́bjẹ́kìtì tá a fẹ́ lò fún asri àti ìparí zuhuri díàfọ́ tí òdì tó ṣẹ́kù ńlẹ̀ lásìkò tó rùn kàtàrí tó bá jẹ́ ẹsẹ̀ bàtà kan tó sì ga ní gíga ẹsẹ̀ bàtà márùn-ún àtààbọ̀ àpapọ̀ òdì tó ń retí fún ìparí zuhuri àti ìbẹ̀rẹ̀ asri yóò máa jẹ́ ẹsẹ̀ bàtà mẹ́fà àtààbọ̀ bí òjì tó bá wà ńlẹ̀ lásìkò tó òrùn kan àtàrí tó bá jẹ́ ẹsẹ̀ bàtà méjì ẹsẹ̀ bàtà méjì àdépé ru ẹsẹ̀ bàtà méjì mọ́ ẹsẹ̀ bàtà márùn àtààbọ̀ yóò wá jẹ́ ẹsẹ̀ bàtà méjì àtààbọ̀ ní ọjọ́ tí ọba wá sí òjì ní ní ọjọ́ tí ọ̀bà wá sí òjì ńlẹ̀ lásìkò tó rùn kàtàrí déédéé ẹsẹ̀ bàtà márùn-ún àtààbọ̀ láàmà retí kárí tá a bá ti rí lórí ti parí astro ti bẹ̀rẹ̀ aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa. so wàlẹ̀ mọ̀kútàrù lè asùrì àsìkò ẹ̀ṣà fúnrun asùrì mínà lè kọ́ ọ́ mà ó ti àgbọ̀yé bá nísìnyí láti ìgbà tí òjì ti dọ́gba sí kọ́ọ́mà kọ́ọ́mà ní ìdúró nǹkan ìdúró rẹ̀ a sì ti ṣàlàyé ohun tó lè ṣẹlẹ̀ lásìkò tó rùn kátàrí tó lè mú kí òjì rẹ tó lè rí tó lè fa kó o fi nǹkan kan kún un tàbí kó o má fi nǹkan kan kún un òkè ó ti wá dé ó ti wá bá ọ́bjẹ́tì dọ́gba pẹ̀lú mẹ́ṣọ́mẹ́ǹtì rẹ lórí ti parí asùn ti bẹ̀rẹ̀ asùn náà wà máa lọ bẹ́ẹ̀ ìlànà ìsirọ́r títí oòrùn yóò fi di pupa tàbí yẹ́lò oòrùn funfun oòrùn funfun ó wà oòrùn yẹ́lò ó wà oòrùn pípọ́n ó sórí yẹ́lò àti pípọ́n yẹn ọ̀nà ń pè ní ìsirọ́ọ̀rù ọ̀nà ń pè ní ìsirọ́ọ̀rù ai ìsfarati shams ìsfarati ashams òòrùn ṣe kí ni òòrùn pọ́n wá ó pọ́n. asri ti bẹ̀rẹ̀ látìgbà tí òjì tó ti ṣe déédéé kọ́ọ̀mọ̀ níbàámu sí tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ó wá ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ títí. òòrùn ó fi di òòrùn yẹ́lò tóòrùn bá ti wá yẹ́lò mọ́ lọ́wọ́ wàdọ̀rú rí yóhù mọ́ ìlàlẹ̀ gòrò wàdọ̀rú rí yóhù mọ́ ìlàlẹ̀ gòrò bẹ̀ dọ̀rú rí méjèèjì ọmọ tuntun pé dọ̀rú rí rí, làlúrí rí ni ẹni tí nǹkan tí ò rí bí yẹ̀sí dé bá kò rí bí pẹ́ sí nǹkan emergency ó dé bá lásìkò ìrun lórí wọlé tán ni emergency yẹn ṣẹlẹ̀ sí ó wá ń bá a yí ó ń bá emergency yẹn ń wá bí ó ṣe yanjú ẹ̀ títí asiri fi wọlé títí òòrùn fi pọ́n òòrùn fi di tọmọ oko lẹ́yìn tóòrùn bá ti di tọmọ oko tán láàrin kóòrùn ó di tọmọ oko àti kí òòrùn ó wọ̀ torí pé nígbà tí òòrùn tó bá ti pọ́n ó ń lọ síbi kó wọ̀ tá à ní rí mọ́ lórílẹ̀‐èdè wa. tọ́rùn bá ti wá di ńtọ́pọ́n tọ́pọ́n wẹ́ẹ̀ tó dàbí yẹ́lò tó dàbí nǹkan pupa wọn náà ti máa rí ẹ̀yìn ṣàkíyèsí ẹ̀ wọn náà wò oòrùn ìṣẹ̀lẹ̀ ojoojúmọ́ ni òòrùn ọ̀pọ̀n wá kó tó wọ̀ látàsìkò tóòrùn bá ti pọ́n wẹ́ẹ̀ wá yẹn títí yóò fi lọ wọ̀ àsìkò yẹn ni àsìkò làlúrí ìyẹn ni pé ẹni tí ohun pàjáwìrì ṣẹlẹ̀ sí tí ò rí ọ̀nà àbáyọ tí ń bá yí tí ń bá yí láàrin pípọ́n oòrùn àti kí oòrùn ó wọ̀ àsìkò làlúrí nìyẹn ẹni tí làlúrí ṣẹlẹ̀ sí. Si ìyẹn ni pé gbogbo tó bá rí ó ṣẹlẹ̀ sí ọ ẹ ẹ fíà ẹ̀ ò ló mú ọ ni ọ̀wá ń kó yìí ọ̀ ń kó yìí báńkì òun ń ṣègbà òun ṣàwo àwọn union ní ọ̀dọ̀ ọdún ó ní ọ̀wá ń kó yìí lọ́tún ọ̀ kó yìí lọ́sì ọ̀wá ń wó oòrùn báyìí òsì kì í lúrì oòrùn yẹn ti wá tán yẹlò tàbó tán rẹ́ẹ̀dì sórí lẹ́yìn tó tán yẹlò yẹn ìṣẹ́jú tó kù tí ó fi wọ̀ kì í sábà kì í sábà kò lè pé wákàtí kan mọ́ kò lè pé wákàtí kan mọ́ ìdí tí Yorùbá fi máa pè ní tamọ́ oko òrùn pupa àwọn èèpè ní òrùn pupa wọ́n sọ pé òrùn tamọ́ oko kí ló fà á tó fi máa pè bẹ́ẹ̀ ìdí ni pé tí àgbẹ̀ bá wà lóko tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tàbí ẹnìkan fẹ́ lọ mú nǹkan nínú oko ó wá wo oòrùn ó wá rí i pé à oòrùn sì pọ́n yóò ní à oòrùn sì ń bẹ́ńtà ilé ò tí ì ṣú sórí láti inú abà ìrìn tí ó rìn wọ oko lọ nígbà tí ó bá dóko báyìí ló ti pajúdé ọ̀tàn lọ sóko tàn mọ́ oko ọ̀tàn ọmọ lọ sí oko yẹn bá ní háà oorun tí mo sì ń rí láìpẹ́ yìí wọ́n á ní oorun wo lòún rí oorun tó mọ́ oko lórí ìhùn oorun tó ga sí pé about to set nìyẹn when the sun is about to set it will change to reddish or yellowish colour tó bá ti di pé oòrùn ó fẹ́ lọ wọ̀ tó fẹ́ lọ wọ̀ á change sí yellow á change sí yellow tàbí kó change sí red ó ti yé ọ náà fi ń pè ní tàmọ́ oko májèó tán lọ oko Okay so tó bá ti á di pé o ò rí lúrì kí o ò rí lúrì kí o ò rí asri náà kí. tí òòrùn bá ti di pupa mọ́ ọ lọ́wọ́ tètè lọ kí zuri àti asiri o àsìkò pé làlùrí ṣẹlẹ̀ sí mi ló wà ń ọjẹ́ bẹ́nẹ́fìtì pé làlùrí ṣẹlẹ̀ sí ọ ní o làlùrí pọ̀ làlùrí pọ̀ ọlọ́mọdé a máa ríru rẹ̀ ó lè gá sí wípé èèyàn gbìyàn lọ sílé ìwòsàn ni èèyàn wá ń lọ èèyàn ń bọ̀ èèyàn ń lọ èèyàn ń bọ̀ èèyàn ń lọ èèyàn ń bọ̀ ẹ̀ ẹ̀ bá ti lọ sí uch wárí yóò sì mọ̀ pé Eh, eh, ọgbà làlúrí ni ní usage ọgbà làlúrí